بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة آه، أدعوكم الله وبعوا سبحانه وتعالى وبكي ويدا كي أيوة أجوكوني أيه لليه sọ́yọ̀dá fún wa òní tí ṣe ọjọ́ kẹẹ̀dógún oṣù dìmọ́tàlá ààrẹ ọdún 1438 ẹgbẹ̀rún kan àti mẹ́rin àti méjìdínlógójì tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe hijira láti Mákà lọ sí Madina èyí tó ṣe déédéé pẹ̀lú ọjọ́ kẹrìnlá oṣù kẹta ọdún 2017 ẹgbẹ̀rún méjì àti mẹ́tàdínní ogún lẹ́yìn anabi isa alayhi salatu wa salam ọmọ bá kàdàlá pé ká kójọ ní ààyè wa yìí mọ́sálásí wa mọ́sálásí Nurudeen ní ìlú Kẹ́fì Ah, gẹ́gẹ́ bí ètò kí àwọn jama ṣe àmìlẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó gba gbogbo ètò náà ní ìbáàdà fún àwọn tí wọ́n ṣètò àti àwa kí wọ́n pè wá àti gbogbo àwa kí à ń fi àsìkò lẹ̀ láti wá máa gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣètò fún wa ọlọ́kọ̀ gba ní ìbáàdà fún ẹnìkọ̀ọ̀kan wa ìjókòó tí ọjọ́ ìní gẹ́gẹ́ bí ètò tí ó wà ńlẹ̀ òun náà ni ìjọ àtàlátà táǹpè ní àtùlọ́sà ìjọ Tuesday àkọ́kọ́ nínú oṣù iná ìnìjòkó yọ ọmọ wáyé gẹ́gẹ́ bó ti wà ní ètò àmọ́ gẹ́gẹ́ bí làrúrí kan tó ṣẹlẹ̀ iná ìnìjòkó wáyé ní ìjẹjọ́ tí wọ́n fi wá fi ìjòkó tẹ́ ẹ̀kọ́ wáyé lónìí wọ́n fi rọ́pò rẹ̀ láti ní ká gbé síra wọn fún oṣù yìí nìkan náà ni insha Allah ní àná ọlọ́wọ́n wa so ìjòkó tí a máa fi ka kíra Fathul Majid yóò máa wáyé ní ìjọ Tuesday àkọ́kọ́ nínú oṣù ní insha Allah gẹ́gẹ́ bí oṣù wa ní ètò òkú bẹ́ẹ̀ náà ni ní ọ̀rọ̀ ìtìsíwájú níwọ̀nba kékeré lẹ́gbà ká dẹ́pẹ́ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọba tó ní ọpẹ́ tó ní ẹ̀yìn ayin ògísẹ́lá ni muhammad sallallahu alayhi wa sallam a sì bẹ̀lẹ́ ọba subhanahu wa ta'ala kó sì kẹ́ àti ìgẹ̀ àti àánú tọ́pọ̀ fún aṣíwájú wa náà níbi wa muhammad sallallahu alayhi wa sallam kọ́mọ̀kọ́ wa sì kẹ́ náà kí ọlà náà fún àwọn aráalé rẹ̀ àwọn ìyàwó àwọn ọmọ àwọn mọ̀lẹ́bí ẹ̀ àti gbogbo àwọn sàhábà láti di kí wọ́n ti bẹ̀rẹ̀ kí lè jẹ́ pín sí ọlọ́nkọ́ bá sàlékún fún kọ̀ọ̀kan wọn àwọn bẹ̀rẹ̀ wọn bá àánú rẹ̀ gbogbo àwọn tá ń tẹ̀lé wọn náà títí di ọjọ́ àlìkìyàmà wọn náà ti tòótọ́ àti ní ti òdodo lẹ́ẹ̀kan sí a kí àwọn ọmọ wa tí wọ́n ṣe ètò yìí èyí wà ní ètò yìí wà lára àwọn ètò tí ó jẹ́ ọ̀ràn yẹn fún àwa mùsùlùmí káàdì pé irú kó bẹ́ẹ̀ ń wáyé láàrin wa torí pé Islam ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ìwádìí ni kájòkó tẹtẹrẹ àbí ẹ̀sìn bá a ti bá wọn kan tí wọ́n ń ṣe é bá a ti bá wọn bàbá tí wọ́n ń ṣe òun náà láti máa ṣe lọ bẹ́ẹ̀. ọlọ́run bá subhanahu wa ta'ala nínú ètò rẹ̀ àwa tí a wà láyé lẹ́nìí àwọn ìmọ̀ àti àwọn ọ̀nà tá a máa ń gbà á gba ìmà ó ti sí lọ́pọ̀lọpọ̀ fún àwa tá a wà láyé lẹ́nu léyìí tó yẹ pé ní kò sí bẹ́ẹ̀ fún àwọn bàbá tó ti lọ lánàá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn bàbá àtàlọ́ tí wọn ò rí tó jẹ́ òdodo náà ni òdodo náà ni Islam tí wọn ò gbogbo ẹ̀ ó ti ń yọ jáde tó sì kí ń hàn lénìí tó yẹ pé àwọn bàbá àtàlọ́ ò kí àrò èrò dáadáa sí wọn pa pé ní ẹnu wọn bá tí wọn mọ náà ni wọn ṣe ní tí wọn lọ láàrin yẹn ni pé ní kò sí àwíjàre fún wa lórí pé ní a ó máa ṣe Islam lórí bá ṣe bá àwọn bàbá wa tí wọn ń ṣe Islam yìí ṣe ẹ̀sìn culture àbí tradition tọ́wọ́ pé ní a máa pé ní culture wa ni àbí tradition wa ni bí kò ṣe pé ní ẹ̀sìn ìmọ̀ ni tọ́pẹ́ láti ìpìlẹ̀ ìlàgbà tí ìsìláàmù ti kílẹ̀ pẹ̀lú ìmọ̀ ní ọlọ́wọ́ fi gbé kalẹ̀ obìnrin àwọn pé ní àṣetà bá ń wá mà yìí ní láti máa ní àlékún nípa islam láàmà ní àlékún nípa imani iná lọ́ba sọ́nà kọ́ra ní pé ní wáyé tó lè yẹ kí àléhìn àyátú záàdákùn imana àwọn mùmílẹ̀ òdodo ni pé ní nígbà tí wọ́n bá ń ka àwọn ayé ọlọ́run fún wọn tí wọ́n ń ka ẹ̀kọ́ nípa ìsìláàmù fún wọn yéṣù máa lé wọn kó ní ìmánì àmì lọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn ìjòkó kí àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣètò fún wa yìí àmì lọ́wọ́n kọ́lọ́n kó kó wúlò fún wa láyé àti ní àlìkìyàmà kí ọlọ́run kó kó ṣe àlékún ìmọ̀ fún wa nípa Islam kó sì ṣe nípa ìmánì wa àti iṣẹ́ dáadáa tí a ó máa ṣe lọ síwájú ọlọ́run ọba kí a fi pàdé ìyẹn ọlọ́run ọba kí wọ́n lè jọ àlùkìyàmà torí pé èyí tó jẹ́ níta ń lé jùlọ nígbésí ayé wa wa mùsùlùmí òun náà ni báwo láti pàdé ìyẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tí a bá pàdé ọlọ́run ọba náà láti wá máa wá mọ̀ nípa kí ni àwọn ìlànà tó lọ́n là kalẹ̀ lórí ọ̀nà wo la gbà wá ìyọnu ọlọ́run ọba ọ̀nà wo la gbà wá ọ̀nà àkìrí ojú rere ọlọ́run ọba ọlọ́run wálẹ̀ lásán ó ti la ìlànà náà fún wa òun náà ìlànà tó fi rán ńlá Muhammad sallallahu alayhi wa sallam so gbogbo ìlànà tó gbé wá òun náà ni ìlànà tààtọ̀ káàfi ìdíjúre ọlọ́run ọba so èyí náà ni jókòó àwọn ọmọ ya wa kí wọ́n fi gbé àwọn ètò yìí kalẹ̀ ọlọ́run kó san yín lẹ́san dáadáa gbogbo àjẹmọ́ náà kí à ń gbìyànjú kí àwọn wájú òkú náà àǹbẹ̀lẹ́ wọn bá subhanahu wa ta'ala ọlọ́run kó san yín lẹ́san dáadáa ọlọ́run ọlọ́run ọba. sọ̀gẹ́ bí àjùsọ̀ràyé síwájú díẹ̀ kíra kí wọ́n fún wa pé kí a máa kà lásìkò yìí òun náà ni kíra kí a mọ̀ sí Fathul Majid sharhu kitabu tawhid kìtàbù tawhid òun ni ó jẹ́ ìpìlẹ̀ kíra kí àgbààfà wa nínú Islam ẹni tọ́lọ́ wọn bá lò láti fi jí súnà àti láti jí Islam nígbà tí súnà ti kú òun náà ni Sheikh Muhammad ibn Abdul aleyhi rahmatullah kọ́lọ́kọ́ bá wa ṣe àlékún àánú fún wa. bàbá yìí ọlọ́run gbé dìde ní agbègbè kan jẹ́ pé ní ilẹ̀ nẹ́jìdù ni èyí tó bọ́ sí ilẹ̀ Saudi Arabia lẹ́nu ibẹ̀ ni ọlọ́run ti sábà Islam àti iye sunna ní Muhammad sallallahu alayhi wa sallam pàápàá jùlọ àti iye kíláńpẹ̀ ní ìgbàgbọ́ nípa ọlọ́run ọba al-iman kí wọ́n náà pè lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwùjọ lásìkò náà tí wọ́n ti jìnnà sí kí ń jẹ́ òdodo Islam nípa gbogbo àwọn ìwà lóríṣiríṣi tó jìnnà sí ẹ̀kọ́ Islam tó ti gbalẹ̀ kí wọ́n ń ṣe pàápàá jùlọ nípa ìgbàgbọ́ tó pé ní adé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè lásìkò náà tí wọ́n mú ní àyè ẹ̀sìn bóyá bí àwọn ayé àyè àwọn ẹni ọlọ́run tí wọ́n kàkà ní ọlọ́run ni wọ́n kí wọ́n ti lọ síwájú pé àwọn olùgbé ní àáfà alágbájá ibi kí máa ń jòkó ní kíkí ń sin lọ́run wọ́n ti wá mú àyè náà wọ́n ti mú láyé ẹ̀sìn àbílábẹ́ igi yìí náà ni àáfà alágbájá máa ń jòkó kíkí máa ń káwọn ọmọ ń kéwú so wọ́n mú igi náà wọ́n ti mú ní àyè ìjọsìn so kátó wá sọ pé ní sàárè ibi kí wọ́n sin àwọn àáfà náà sí gbogbo àwọn àyè wọ̀nyí wọ́n mú ní àyè ìjọsìn ṣé wo pé ní àwọn ọmọ wọn tí wọ́n tún wọ́n ń bá wọn lẹ́yìn ìgbà náà ó di pé ní ìgbàgbọ́ àwọn ọmọ wọn àbí èròǹgbà àwọn ọmọ wọn ni pé ní àwọn àyè gangan òun gan ni wọ́n ń ṣèjọsìn fún ni àwọn àyè táwọn afáàjòkó ni àbílẹ̀ afáà kan ni àbí mẹ́sàlásì afáà kan ni àbí sàárẹ̀ afáà kan ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́pọ̀ rẹpẹtẹ ń bí wọ́n ti wá sọ di pé ní àwọn gan-an ni wọ́n ń jọ́sìn fún so ibi kí ìwà ẹbọ ibi kí o ti wọlé sí àwùjọ àmọ́ gbogbo wọn yẹn wọ́n ń claim pé mùsùlùmí làwọn náà so àwọn afáàsì ń bẹ lọ́pọ̀lọpọ̀ ńgbà náà tọ́jú pé ní ọ̀pọ̀lọpọ̀ wọn ńgbà tí nǹkan wọn tó ti gbalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dákẹ́ tí wọn ò lè máa sọ̀rọ̀ ń parí so àsìkò yìí lọ́dọ̀ ń gbé ṣé Muhammad ibn Abdul Wahab náà ló gbé dìde inú àmì ọlọ́wọ́n ọba ọlọ́kan wà lọ́wọ́ pẹ̀lú àwọn ìjọba àwọn tó ń sin ìjọba nígbà náà ọlọ́run ní kí ìpèpè àfáà kó yé wọn sí so wọ́n fa àfáà mọ́ra wọn náà àfáà lọ́wọ́ mẹ́lẹ̀ wọn fi ní kí àfọ orí iṣẹ́ jẹ́ torí pé tọ́lọ́ bá ti débi tó dé ìní ẹnu lásán ò ṣe é yí aburú yẹn padà mọ́ àfi ká rí agbára kí ó kún àlàyé ẹnu ṣèyí lọ́lọ́run bá ṣe kún àfáà tọ́lọ́ fi ní kí ìpèpè rẹ̀ náà kó sè so dáadáa ó sì fìdí múlẹ̀ òun náà lọ́sìn ọlọ́ni kọ́ máa tan ìmọ́lẹ̀ sí gbogbo ayé kíkí di àsìkò tá a wà yìí. pọ̀kànsọ́lẹ̀ yìí tí wọ́n bá firi kálíbà máa kíra tí a fẹ́ máa kà fúnra wa kí ní ìpìlẹ̀ rẹ̀ àti báwo ni àtàlẹ́ tó jẹ kọ́ kíra náà. àwọn àbáwá wọn kọ àwọn kíra tó pọ̀ àmọ́ àwọn kíra tí wọ́n kọ kí ọlọ́run kó ṣe àwọn mùsùlùmí ní àǹfààní púpọ̀ jùlọ òun náà ní kí àjọ ń pè ní kitabu tawhid ẹ̀rù pé ní àfọ̀wùlẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ máa dààmú káàkiri pé ní okọ̀ òní sọ kíra mi tí mo kọ̀ yìí okọ̀ òní sọ wọn ṣẹ̀ṣẹ̀ máa dààmú káàkiri simple kitabu tawhid kíra nípa tawhid torí pé ní tawhid náà lọ́ọ́ bàjẹ́ lásìkò gbọ́tà bá dìde tàwíìdì ti bàjẹ́ mọ́pọ̀lọpọ̀ mùsùlùmí láńgbà náà sùlàfà fi wá gbé èyí táwọn kó ṣe àkójọ kan wọn á pè ní kìtàbù tàwíìd tí a wá bẹ̀rẹ̀ sí ní kakíra yìí bí ọyọ kọ́ máa kọ́kọ́ jẹ́ ìmọ̀ fún wa wípé ní àwọn ọ̀rọ̀ àfọ àwádà nínú kíra yìí kìrì pé ní nínú ìlànà káfá lò níbi kìtàbù tàwíìd yìí kí àwọn àti àwọn àwọn eléyìí ń pè ní methodology kí afa lò níbi tíra rẹ̀ òní pé ní àfọkànmú táìtì wa wọ́n kàn mú àkọlé wọ́n wá àkọlé kan láti fi ṣàlàyé nípa tawhid tí wọ́n ti wá mú àkọlé yẹn wọ́n lè pè ní báábú fọ́lùbí tawhid lápèjúwe táwọn wá bẹ̀rẹ̀ kò sí pé ọ̀rọ̀ àfa múra ilẹ̀ kankan wá àfọ́bẹ̀ pẹ̀lú àyà Quran ni àyà Quran lẹ́yìn náà àwọn ahadith tọ́bá tún báyà nìmú so ọ parí tọ́bá parí so àwọn ẹ̀kọ́ tó jẹyọ níbi abẹ́ àyà yẹn àti àwọn ahadith tí a fọ́ àmúwá yẹn àfọwọ́ máa mú wá ní èmi èjì ẹ̀ta ìpè nínú àbábùta pẹ̀lú àwọn àyẹ̀dá àtàwọn o a rí àwọn mọ̀sáì àwọn mọ̀sáì náà ń bẹ̀ so ọjọ́ so wọn wà máa sọ nǹkan kan ẹnu bí kí àbá ti contribute níbi kíra yìí náà ni àmọ́ pẹ̀lú ikhlas pẹ̀lú ìsàfọ̀mọ́ àníyàn àti ìṣe nǹkan torí tọ́lọ́wọ́n ọba tá a bá torí ẹ̀ ṣe so kíra táwa pé kìlábù tawhid tí wàá dàbí pé ní àbí àwọn aráàlú kan rẹpẹtẹ iná ni àfa kó wá sí inú tíra náà sòwò yẹ pé ní àwọn àyà Quran tí gbogbo akálukú ti mọ̀ tẹ́lẹ̀ àtàwọn ahadith táwọn ẹlòmíín náà mà iná làfa kójọ sí abẹ́ eléyìí ni níwọ̀n bá díẹ̀ nínú ká mọ kí ni tíra káfẹ́ máa kà so kí a tó bẹ̀rẹ̀ tíra yìí bó ṣe gbajúmọ̀ tó àti bó ṣe fèèso dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí pàápàá jùlọ àwọn akí abánífẹ̀ẹ́ súnà ní Muhammad sallallahu alayhi wa sallam tààsì nífẹ̀ẹ́ sí kí a wà lórí ìmánì tó yẹ kóró tó jiná ìmánì tó ṣe déédéé tá ní tó ṣe déédéé ọlọ́ni kíkẹ́ àyẹ̀wò wúlò fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí púpọ̀ káàkiri gbogbo gbogbo àgbáyé àwọn afáwà kan sọ fún wa ipe ni àwọn tíwáàpù lọ sí ìlú wọn pé bóyá China ni àbí Indonesia ìrántí bí mọ pàtó wọn wá làwọn wọ oko kan lọ inú oko kan làwọn wọ lọ nígbà náà àwọn wá bá àfa kanu mọ́sálásí àtàwọn bí àwọn méjì àbáwọn mẹ́ta níwájú rẹ̀ àwọn wá rí pé kíláà oníkà kìtàbù tàwíìdì níkà fún wa. Sopo ṣe ní káàkiri nìyẹn tó pé kíra yìí ó ṣe pàtàkì púpọ̀ àmọ́ tó jẹ́ àyàlẹ́nu fún wa ni pé ní àwọn tí tọ́pẹ́ bíbí àlọ́wà lọ́kàn wọn àbí àwọn tí wọ́n jọ pé ní wọn ò fẹ́ kí a máa pèpè lọ síbi tawhid tọ́mọ́ wọ́n máa fi ìkórira wọn ní hàn sí kíra yìí lọ́pọ̀lọpọ̀ kìtàbù tawhid yìí. ọ̀sẹ̀lẹ̀ sí ọ̀kan náà wọ́n máa yá wa. ó mú kíra fatihu magidi yìí náà ni ọlọ fún wa náà ni ìpè ní ẹ̀kún tá a mú dénì ẹlẹ́kùn afẹ́kẹ́ kíra yìí yóò ṣe ni pé fatihu magidi ni ọfà kíra náà yà ni wàhábì wàhábì ẹ wàhábì wàhábì yà ló gbé wá fún mi ẹ wo bó ṣe tó láti kí kí ló wà ń kí ń sọ fún wa. ọwọ́ tó bí ọdún kan ọwọ́ tó gbà gbèdú sígbà náà sẹ́yìn ọ̀kan náà ọmọ ìyá tó wá dọ́gbọ́n wọ́n wá ya èèpo ibi tí a kọ fákìwù majid wọ́n yọ kó ń bẹ̀ wọ́n yọ kó ń bẹ̀ gbogbo tó kọ̀ lẹ́wà níbẹ̀rẹ̀ wọ́n yọ wọ́n wá ṣe ànọ́dá kọ́fà mi fún un. wọn ní kí lọ́kàn fún àkídà yìí lárí àjẹ wàá àjẹ mú kọ àwọn tí yóò ṣe é dákun ẹ̀jẹ̀ bá wù yẹ̀ wò lẹ́kẹ̀jẹ̀ wò mú bá àbúrò bí ọ̀sẹ̀ kàbọ̀sẹ̀ lẹ́bi wò wò. afábá wo qala Allahu ta'ala kaza kaza alayhi wa sallam wa hadha kitabu fihi masáyid kaza kaza kaza kaza kaza kaza. àbá ta ọkà tí a ah kí ọ̀dà da ibùlẹ̀ kí kí ọ̀dà púpọ̀ ìdí kí ọ̀dà tíra kẹ ya ń jọ sí tí ẹ̀fẹ́ rí o náà ní o so ibi kí ìkórìíra àwọn míì tó dé nípa ọ̀rọ̀ tawhid àbí nípa ọ̀rọ̀ ìmọ̀ àti amakọ́ra sunna sunna tó fún òun ní fẹ́ mú kí ẹ̀sìn wádìí mú kí ẹ kó yẹ so eléyìí fi hàn wá pé ní tíra yìí ó ṣe pàtàkì fún wa gbogbo àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ kí àwọn bá sọ àmìlẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́mọ kọjá kò fi yé wa èyí tó ti yé wa ń bẹ̀ lọ́wọ́ bá ọlọ́kọ́lọ́kọ́ máa dà Eh, nínú àná ọlọ́wọ́n bá alhamdulillah àwọn ọmọ ìyá ní Kaduna ọlọ́ni kàkìkàkìrà yìí láti bẹ̀rẹ̀ dé òtún fún wa alhamdulillah ní èdè yorùbá náà sì nẹ́gbọ́ àwọn ìyá ní Kaduna alhamdulillah so níbo mi náà akátún sọ́lé náà kí ara kalẹ̀ gbìyànjú kọ́lọ́kọ́lọ́ ọ̀dá fún wa náà kò yẹ pé lásìkò kí a ń lò bí àsìkò tó péré ní ẹ̀ka lóṣù yìí àmọ́ insha Allah òkè bá padà ń lọ tọ́nà bá sì ń kí ààyè tó máa wà so Ah, ọlọ́pàá pé ó lè wáyé lọ àmẹ́nu ọba tọ́wọ́ máa ní ń bẹ̀ so kèrè pé ní kíkọ̀ nǹkan náà lọ́gà jùlọ bí kò sí pé ní ẹnì ìjàmbá rí mú ń bẹ kọ́nà fún ti kú wúlò fún wa láyé àtàlùkìyàmù ọlọ́run ọlọ́run ọba now edition tó wà lọ́wọ́ mi ń bí gbogbo ṣe délé pẹ̀lú ìkẹ́mú lọ́wọ́ àmọ́ bí táàkì bẹ̀rẹ̀ náà jẹ́ sọ ìrọ̀wọ́ àwọn àwọn ọ̀rọ̀ kì í síwájú ó ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tí wọ́n kọ́kọ́ sọ àwọn ìpínlẹ̀ ìrìn ó lè máa gba àwọn àsìkò wọn púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ibi jáde bẹ̀rẹ̀ sí ṣe àlàyé kí ni à ń pè ní kìtàbù tawhid gẹ́gẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sọ ní kìtàb masdar kataba yaktubu kitaban yàrí bẹ́ẹ̀ àbí kò sí ọ̀rọ̀ lọ́wọ́ mẹ́ àjìdíbá ṣe kábẹ̀rẹ̀ mẹ́ ó ṣe dédé àbí náà Ah, ibi kí a ti bẹ̀rẹ̀ náà nìyẹn insha Allah ah, ah, kátó bẹ̀rẹ̀ sọ́rí Fatihu Majid kí ọ jẹ́ àlàyé fún kitabu tawhid kitabu tawhid tẹ́ bá sọ fún wa ṣe muhammed bin abdulwahab lọ́kọ́ ọ̀kan nù àwọn ọmọ ọmọ rẹ̀ tọ́wájà àfà tó gbogbo àwọn ọmọ àfà gbogbo àwọn ọmọ rẹ̀ yẹn àfà ni wọn ọ̀kan nínú àwọn ọmọ ọmọ ẹ̀ tàmọ̀ sí gansan òun ló wá wá ló wá ṣe àlàyé ló wá ń ṣe àlàyé kíra yẹn ó ṣe commentary lórí ẹ̀ òun náà wá sọ pọ̀ ní fatihul majid sharihu kitabu tawhid ẹ̀rì kan sọ pé ní taalim asheikh abdulrahman ibn hasan ibn muhammad ibn abdulwahab annajidi alhambali so bóyá wà níbi kọ́fà kọ́fà kíra yìí níbà so fọ́tí o màjírí gẹ́gẹ́ àwọn àlàyé tá a máa gbọ́ ó ń fi àlàyé ó fi ń fi àlàyé kìtàbù tàwíìdì gẹ́gẹ́ ó bẹ̀rẹ̀ pé ní àwọn titles àwọn àkọlé tá a fà mú wá lẹ́yìn náà àwọn àyà tá a fà mú wá àwọn àdìsí tá a fà mú wá àti àwọn àǹfààní tá a fà yọ ń bẹ̀ òun náà ni àwọn àfáà yìí kí wọ́n máa ṣàlàyé wọ́n so ní wọ́n kókọ̀ ní fatu majid so àwọn àlàyé mi tún wà fún kitabu tawhid lórí sírísì kèrèké fatu majid nìkan ni ọ̀kan bẹ̀jọ́ tó pè ní ẹ̀rẹ́jì kọlẹ̀ wọ́n sá tóbi méjì mẹ́ta tó pé ọ̀kankan náà ó sì tóbi tó fatu majid báyìí náà ni kẹ́bi sí àlàyé kitabu tawhid àmọ́ eléyìí náà lọ gbajúmọ̀ jù náà àwọn tí fi ṣe àlàyé sọ́lọ̀ kọ́ bá san wà fáà lẹ́sùn dáadáa so àfa abdulrahman ọmọ hasan kí hasan jẹ́ ọmọ ọjọ́ jẹ́ ọmọ muhammad ibn abdulwahab so òun ló ṣe àfàtì majid eléyìí ọmọ ẹgbẹ́ gánsan àfa nìyẹn bá tẹ́yì nígbà tó àfa sọ pé ní kìtàbù tawhid òun náà fi bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí táìtù ìwé wọn ìwé nìyẹn táìtù kíra yìí wọ́n fẹ́ sọ̀làyé kí ni wọ́n gbà pẹ̀lú kìtàbù tawhid yẹn wọn kọ́ wọ́n kọ́ ní kitab tọ́ba ní kitab Lárúbáwá ni wọ́n lọ jẹ́ masdar fún iṣẹ́ kataba yaktubu kitaba ó jẹ́ masdar so masdar ni ipile ìpìlẹ̀ tá a ti mú gbólóhùn kọ̀ọ̀kan wá so amú aláti bi kataba kakọ̀ nǹkan yaktubu àti kitaba wa kitabatan wa kutuban. ومدار المادة على الجمع so ìtumọ̀ gbólóhùn yẹn èyí ń aráàfin mẹ́ta yìí káf àti tá àti bá àti gbogbo bá ti wáyù ká yí lọ tó tọba ní àpèlé kàtàbà àpèlé yakitubu àpèlé kìtàbàtà àpèlé makitubu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo ẹ̀yìn ìtumọ̀ rẹ̀ ọ̀ ń dá lórí kákó nǹkan jọ iná ni wọ́n ń pè ní kìtà níbẹ̀ wọ́n ti máa iná ti yọ èdè alárúbá ti tí wọ́n yọ gbólóhùn mi jáde tí ọmọ túmọ̀ sí ìkójọ yìí wọ́n pè ní tàkàtàbà tàkàtàbà banú fulan tàbá ní tàkàtàbà banú fulan bí máa ná ìjìtàmà ò ìjìtàmà ò ìpè àwọn ìdílé báyìí o wọ́n kóra wọn jọ àwọn ní kàkàtàbà láti bí kàkàtàbà náà láti mú jáde yẹn so kàkàtàbà bánu fulan ìzàkẹ́mọ̀wú ìmìlà ìtún mú gbólóhùn alikakibatu alikakiba mo pé bóyá máa gbọ́ yìí dáadáa àwọn ilé kéwú kí àwọn afáàtì máa fọ àwọn kéwú ń jọun wọn ní kakiba sọ àwọn kéwú kò jọ níwájú àwọn afáà so táwọn afọ náà wọ́n mọ̀ wẹ́ lọ́wọ́ wọ́n mọ̀ já wọn lọ́rẹ́ so àwọn lọ́ba wọn pè ní kàtíbà so ibùkójọ ẹ pé alábí mẹ́ta náà ni wọ́n sì ń dóòrì kákìdì sí kàtábà so tọ́wọ́n ní kàtíbà ó ní túmọ̀ ní ní jama'ati alìkíyàl so asìsì rẹ̀ táwọn lọ́ba máa ń lò fún ní kàtíbà yẹn tábà kó àwọn ẹ̀sìn ìjọ síbì kan àwọn ẹ̀sìn tí wọ́n fẹ́ kó wọn lọ sí jogun lápèjúwe àbí wọ́n fẹ́ lò wọ́n fún kankan tí wọ́n kó wọn jọ wọ́n ní kàkíbátú alìkíyàl kàkíbátú alìkíyàl àkójọpọ̀ àwọn ẹ̀sìn wàlìkìtàbátú bil kalam alìkìtìmá alìkàlìmátú wal huruf tọ́wọ́ wọn ní àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ nǹkan pẹ̀lú pẹ́ẹ̀ pẹ̀lú kálàm sókè nìtúmọ̀ ẹ̀ báwo ló ṣe bá àkójọpọ̀ yìí mu bí o ti bá mu ni pé ní àwọn gbólóhùn gbólóhùn méjì mẹ́ta àwọn àwọn bá ṣe máa kójọpọ̀ tí ó fi di ọ̀rọ̀ tí ó fi di sentences àbí kọ́lá ṣe kóso gbólóhùn kan náà ni àwọn aráàfí alùpùpù àtàṣà jim tá a mọ̀ yẹn òun náà la papọ̀ mọ́ra wọn lakójọ lójó di gbólóhùn tó ní ìtumọ̀ so ìdíjà fi wọn pè ní kìtàbà náà ni so àmọ́ ìpìlẹ̀ lọ́wọ́ àwọn alárúbáwá so kí nǹkan kójọ ní ìpìlẹ̀ kátàbà kìtàbàtà wàsúnni yàrá kìtàbù kìtàbà bí jẹ́mu ìhí máa wúdi aláhùn ìdí eléyìí ni wọ́n fi wá máa ń pe kíra ní kíra torí kí ni torí pé ó kó àwọn nǹkan tí wọ́n torí ẹ̀ mú wáyé tí wọ́n torí ẹ̀ ìlúfẹ́ jẹ́ ó kó jọ sínú so kápò yóò kìtàbù ìjọba wájú ayé kìtàbù tawhid so àfáàfẹ́ sọ̀rọ̀ nípa tawhid ni ó wá wọ́gbọ́ àwọn àyà tó ṣe déédé tawhid àwọn hadith tó sọ̀rọ̀ nípa tawhid ó sì kójọ sílẹ̀ so ó di kìtàbà náà nìyà so eléyìí ni àlàyé ni wọn bá díẹ̀ nípa tákìláńpẹ̀ ní kìtàbù so ẹ̀rí pé ní gbólóhùn méjì náà wọn ju wa ní sọ́lá kìtàbù tawhid so wọ́n kọ́ sàlàyé kìtàbù nísìnyí níbi wọ́n mẹ́nu tó ń pa kìtàbù wọ́n bọ́ sí gbólóhùn ẹ̀kejì tá a mọ̀ sí àtọ̀hìd wọ́n ní wà tọ̀hìd nùcán tọ̀hìd fìlẹ̀ màrífàkì wọ́n ìsìbáàj والتوحيد الربوبية والأسماء والصفات والتوحيد في الطلب والقصد وهو التوحيد الإلهية والعبادة ó dàtọ́ ní àfáwa mí yìí wọn ò kẹ̀kẹ́ dààmú ara wọn títí púpọ̀ nípa pé kí wọ́n máa lọ mú kí là ń pè ní tawhid ní naturally èyí ní àgbékalẹ̀ àwọn alárúbáwá nígbà àwọn alárúbáwá kí là ń pè bẹ́ẹ̀ so àfọ́ ìdààmú láti máa sàrẹ́jẹ́ pé ní tawhid tawhid ló ti gbajúmọ̀ gbọ́dọ̀ mùsùlùmí so káàkiri àti fún sọ̀rọ̀ lọ wọn wádìí kí láń pèbí ẹ̀lọ́dọ̀ àwọn lọ́wọ́ wá láti láíláí wà ní so àfọ́ rẹ̀ kúmọ́ kúmọ́ lásìkò lórí eléyìí má àmọ́ níta ń pèbí ẹ̀ ní sókí náà ni pé ní láti rí wáhìd ni àmọ́ kìí ṣe wáhìd kò ní alif láti di wàhádà wàhádà táàkùn ní ṣídà wàhádà ìwáhídú tawhid wàhádà kásìn kan lẹ́yọ̀ kan nǹkan mi táwọn yẹn máa ń táwọn mi pé ọ̀pọ̀ táwọn mi pé ní mẹ́rin ni tí wọ́n wá gba ni ah, ah so ẹyọ ọ̀kan ni àbọ̀kẹ́ pé ọkàn wí lẹ́nu lásán tí o pé ní wàhádà is action iṣẹ́ ni àwọn kankan ló ṣe tó fi wá sún àwọn pé ní àá ah, ah, kìíní ẹyọ kan ní fa ìjẹ́ yìí pé kẹ́yìn pọ́pọ̀ yìí ẹyọ kan ni ó ní wàhádà so past nìyẹn past tense bá tó bá wẹ́ di continuous tense á ní ìwọ́ ṣe yóò ṣe ṣe nìyẹn àbí ń ṣe lọ́wọ́ tó bá ní tawhid níta tí wàá parí tó ti di táàkì fi hàn pé ní tawhid ni so èyí ni ó dà lọ́rùbá nìyẹn àmọ́ níbi àwọn afáfà lọ fún wa direct nípa àgbóyè kí láti ní tawhid yìí ní abẹ́ ẹ̀kọ́ Islam ni wọ́n ní tawhid eh, tawhid ní adé àgbọ́yé ẹ̀kọ́ islam tawhid fil ma'rifati wal isbat àkọ́kọ́ ni tawhid èyí tí ń sọ fún wa nípa mímọ̀ àti ìfìdí ìmọ̀ yẹn múlẹ̀ ìpele káwọ́kọ́ mọ̀ ká gbàgbọ́ lọ́kàn wa lámàdájú àwọn mọ̀ lámàdájú yóò wà mìíràn sínú ọkàn wa àwọn fìdí ẹ̀ múlẹ̀ òní wọ́n pè ní al-ma'arifa wal-isbat so eléyìí kákan máa lọ síwájú ọ̀dà pé ní èyí tí ó gbajúmọ̀ tí àwọn tí wọ́n ń kọ́ wọn nílé kéwú láti dáadáa wá tẹ́lẹ̀ tọ́gbọ́n náà sì ń kọ́ àwọn ọmọ ilé di sinú ọ̀nà pé tàwíìdì ìran mẹ́ta ni àbí ẹ̀kọ́ ni tàwíìdì rububiyya tàwíìdì uluhiyya tàwíìdì asma wa so tàwíìdì tó ń sọ fún wa nípa ìmọ́lọ́run lọ́kan ṣoṣo nípa àwọn sẹ́yìnsì ọlọ́run níbi ìsẹ́yìnsì ọlọ́run gbogbo àwọn ìsẹ́tọ́lọ́run bá ń ṣe yẹ́yẹ́ kápákó nìkan náà ní í ṣe kò lẹ́nìkan kí ń rò pọ̀ mọ́ tí ń jọ ń ṣe ń bẹ̀ òun ni tawhid rububiyya láti bí rọ́pù rọ́pù rọ́pù làálàmínà kí láti yìn rọ́pù òun ni ẹnì kí wọ́n pé ní òun ní ń re gbogbo ayé pẹ̀lú agbára ẹ̀ àti ọgbọ́n rẹ̀ àti òye ẹ̀ òun ní fi ń ye gbogbo ayé gbogbo títàǹpẹ̀ láyé àti èèyàn ni àti ẹranko ni àti gbogbo sọ́mà ní ilẹ̀ ní òjò ń rọ̀ ni òjò ọ̀rọ̀ ni irúgbìn ń wù ni kò wù ni àbímọ ni àlówó ni àsàárẹ̀ ni ni gbogbo tí ń jáyé so kan ṣoṣo so ẹ̀ẹ̀kejì ẹ̀ ní tawhidi uluhiya gbogbo kí ìjọsìn èyí ń látọ̀dọ̀ tí wà àwọn ìdá gbogbo tó fẹ́ gbogbo bá tí bá o nìkan ni kó yẹn fún uluhiya so òun náà ni ìmọ̀lọ́run nípa àwọn rẹ̀ àti àwọn ìròyìn so eléyìí ni Ah, àwọn ìta ti mọ̀ síwájú nípa pípín tawhid àmọ́ níbi ìkọ́mọ̀sí wálé mọ̀ ibi àfọ àsọ pé ìran méjì wà ní tawhid ah, ìran méjì tawhid tí a bá ń wí bí ó kó sí wọn pa mẹ́tẹ̀ẹ̀ta wọn pàápọ̀ sí abẹ́ méjì yìí ni so insha Allah ọlọ́kọ̀ tí yọ̀dá fún wa ní ìjòkó tí ń bọ̀ ah, àsìkò ní ọ̀dà tó ní òtù fẹ́ kí á kírun ìṣá yìí súnmọ́ ama kí n sáré tú eléyìí kí a marifa wal-isbat òun ni tawhid rububiyya wal-asma wa sifat obìnrin àgbẹ̀ tawhid méjì èyí tá a ti mọ̀ tẹ́lẹ̀ òun ni wọ́n kó sí abẹ́ ọ̀kan bíi توحيد الربوبيه كان فصل يفوان يسو اكي توحيد الاسماء والصفات مو كاكو سيو كان مو فلو كو بي بي او كو وان بي توحيد المعرفه والاثبات tàwọ̀hídì kan pé ní mímọ̀ nǹkan ni náà lòun dúró fún mímọ̀ kásì gbàgbọ́ rẹ̀ so oní ẹ̀lẹ́lẹ́ yìí ẹ̀ẹ́kejì òun ni tàwọ̀hí wà tàwọ̀hídì fi àtàlà wà lọ́kọ́sù òun ni tàwọ̀hídì kan pé ní afẹ́ kí àwọn èèyàn kún ó fi ṣiṣẹ́ ṣe afẹ́ kí àwọn èèyàn kọ́ wà ní gbàgbọ́ wọn kọ́kọ́ wọn máa jáde nínú ṣe ṣiṣẹ́ wọn so òun ni pé kejì dáfà wí bí ìyẹn náà kejì nìyẹn so eléyìí dúró fún tawhid al-ilahiyya wal ibada tàbí ní tawhid uluhiyya so òun náà ní pín ẹ̀kẹta tí kásọ̀lẹ̀ kan yà so ìdíjẹ́ fi pé ní tawhid ma'rifa wal isbat òun ni pé ní gbogbo tó jẹ máa rúbù bí àkásọ̀lẹ̀ kan yà àti asma àti sifat orúkọ àti ìròyìn ọlọ́run ọba inú ọkàn ni máa ń wà táàmà sínú ọkàn tí mímọ̀ bá wá ń jẹ jáde níbi sẹ́ǹsẹ̀ wa níbi ọ̀rọ̀ wa òun ló wá di olùhíyà òun ló di tọ́lápù àti kọ́sì so insha Allah a kò máa gbọ́ ẹ̀kúnrẹ́ àlàyé síwájú ọlọ́kọ́ ìdá fún wa níjòkó tí ń bọ̀ kọ́lọ́kọ́ dà kúfà lékun àánú rẹ̀ fún wa ní ìbátá wíì náà kọ́lọ́kọ́ fi àlùbáríkà sí so mo fẹ́ ní ìbátá wíì náà so a ti rí ẹ̀ka méjì dìmú nínú ẹ̀nà àlàyé tá a ṣe yìí àwọn ìhùwà tí wọ́n ṣètò yìí lẹ́ẹ̀kan sí ọlọ́run kó bá sọkọ́sán ilẹ̀sùn dáadáa man dalla ala khairin kafa ilihi ẹjọ́ bá tọ́ka dáadáa wípé ẹ̀sì báyìí ẹ̀sì báyìí so òun náà ma ní ládá nú ẹ̀ so láì sí èméjì àtàwà tí wọ́n pè wá sípá máa wí ni àti àwa tí à ń fi àsìkò lẹ́ta wá ń so á ládá wa so ó ti ó ti fìdí mílẹ̀ níwájú ọlọ́run insha Allah so àwọn tí wọ́n organize ètò yìí wọ́n kàn wá máa ní ṣíà nínú ládá tí ọlọ́run bá fún wa láì jẹ́ pé ládá tí ó di kankan so bí ìkẹ́ ọlọ́run ṣe bó ṣe bó ṣe pọ̀ tó nìyà ó kọ́ sàdókùn kẹ̀yẹ́ náà fún wa هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والحمد لله رب العالمين adúgbò fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn jẹmọ́ òfàjìbà àwọn ìmọ́mọ̀ wa ní mọ́sálásí bí mọ́ tọ́lá fúrígì pé èyí jẹ́rẹ́ kákọ́ kí síwájú gẹ́gẹ́ bí àlejò tí ẹ gba àwọn jẹ̀mọ́ ń bí fún ètò yìí so àwọn kí àwọn ìmọ̀ àti gbogbo àwọn tó jẹ́ àwọn elétò àbí àwọn aláṣẹ jẹ̀mọ́ Nurudeen ní kẹfìn bí fún ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n ní pẹ̀lú àwọn ọmọ ìyá lórí kí ètò yọmọ wáyé ní mọ́sálásì ọmọ bàbá yọ̀sọ̀ gbogbo àní ẹ̀sọ́ dáadáa mo kí wa kú olúre púpọ̀ fún irú àfọwọ́sowọ́pọ̀ tẹ̀ ní pẹ̀lú àwọn jẹ̀mọ́ náà jẹ́jẹ́ kí n sọ lẹ́yìn ni pé ní experience tí a ní tẹ́lẹ̀ pẹ̀lú àwọn jẹ̀mọ́ rudin ní àwọn abomi, ọba tó yàtọ̀ sí èyí kí mo rí ní kẹfì bíi filhakika alhaku yukol so ọlọ́kọ̀ bá san ilẹ̀ san dáadáa so a sì ń gbà wáyé pé kí a gbìyànjú kí ajẹ́kọ́ máa lọ bẹ́ẹ̀ ní ìfọwọ́sọ́kọ̀ láwọn ọmọ ìyá kí wọ́n ṣètò nípa mímọ̀tàn súnà kálẹ̀ mímọ̀tàn ọ̀rọ̀ nípa tàwíìdì kálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ọ̀rọ̀ nípa Islam ọlọ́wọ́ta ọgbọ̀ ẹlẹ́sìn dáadáa ọ̀rọ̀ la ilaha illallah ọlọ́kan sọ lọ́wọ́ ọba sọ̀rọ̀ fún ní bí ìbéèrè bá wà àbí sọ̀rọ̀ náà ló kù kí náà alhamdulillah kí ọ̀rọ̀ sí bèèrè insha Allah bọ́yá kí ẹ̀kọ́ bá ń lọ síwájú dáadáa àwọn ìbéèrè ọmọ wáyé òun náà ló fi hàn pé ní à ń fọ́lò wa bí ẹ̀kọ́ bá ń lọ so kò kò sí láì fi kéèyàn ní ibi jọ́jà kan lọ́wọ́ àti báírò dáàrin bàtà bá ń sọ̀làyé lọ kankan lè wá sáyé sí ah kí ni kí wọ́n sọ yìí kí kí wọ́n béèrè àlàyé lórí ẹ̀ dáadáa ká sọrí kọ́lẹ̀ so nígbà tí ààyè ìbéèrè bá wá sílẹ̀ so a sì máa rí nǹkan kí a máa fi rí béèrè ó náà ló fi máa hàn sí pé ní ẹ̀rín fọ́lò wa lórí àwọn ẹ̀kọ́ tí àwọn sọ̀rọ̀ ìfún ẹ̀mí kíra náà so àbí àwọn nǹkan mí ìnàjọba ti jẹyọ níta bóyá láàrin ilé bíbọ̀ wa tá ń lọ ní ìgbésí ayé wa so àfọ́sì rí àwọn kankan tó rúwa lójú àti ìta rẹ̀ so àti ìrà àwọn afáwa nínú ìta ibi wọ́n lè rí títí kẹ́lọ̀ sí ìjòkó wáyé so ká fún ìrìnà sínú àwọn kan kí àyíbà wa láti máa béèrè insha Allah so yìí náà ni ó wà nínú ẹ̀kọ́ tí àwọn afáwa fi kọ́ wa nù súnà títí a máa fi àyè ìbéèrè lẹ̀ fún àwọn àwọn ọmọ ìyá wa fasalu ala zikiri in kuntum la ta'lamun so awati tí a wájú yín àkílẹ̀mù pé ní àwọn náà wọn kí ọmọ so àmọ́ ẹnu ọba tó lọ bá ní kí so ọlọ́run ìpè kí awo yìí kí ọ̀la sì máa a sọ pé ní jọ a tuntun ìwádìí ṣe síwájú sí lórí ẹ̀ so tó pé ní wàá máa òkè tó mìíràn ilmi illa qalila kọ́lọ́kọ́lọ́ kọ́kọ́ sàlékún àlùbáríkà sí ìjọlọ sílẹ̀ nìkan kan wa so gbogbo àwọn àwọn ìmáàmù wa àti àwọn sàmánù ní àti gbogbo àwọn olóyè àti gbogbo àwọn jàmá ìhùwà ní mọ́sálásí wa mẹ́lòdì ní bí àti àwọn ìhùwà tí a ń ṣètò ìjókòó yìí arkam àti kí ni jàmá àti ilẹ̀ دار الأرقم ده الحمد لله سو أنا قصة هو ليس هذا ما جوري وا أنا نكون أنا نجوري ولا لي تانسي ما بقى بركة شيء الله ما لهم هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم بحمدك أشهد لا إله إلا أنت أسألك وأتوب إليك أن سبحان ربك بالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين